أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أن تسلم في nínú àwọn tó ń ìtẹ̀síwájú lórí àwọn àlàyé àwọn ìrántí ọlọ́run tàbí máa ṣe àti àdúrà lórí tí ó wá láti àìkọ́ ààrùn àti ẹ̀rọ wọn ṣẹlẹ̀ àmìlò Muhammad ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìgbẹ́jọ́ ìlú ní àti orí ọ̀nà ìpínlẹ̀ oṣù ọlọ́run sọ̀rọ̀ bọ́ọ̀lù àlejò ọ̀sẹ̀ náà wọn làwọn máa ń ṣe àwọn ọmọ ọlọ́run lálàkùnrin jẹ ní tí ò sí ní ìgbà dọ́ọ̀nù lójúmọ́ sábẹ́ tó lé nígbà dọ́ọ̀nù lójúmọ́ ẹgbẹ́ tó ju sẹ́wọ́ntì kan lọ. bákan náà aka ìwé táwọn sábà sọ pé àwọn máa ń ibi tó ń ṣe ọlọ́run níjókòó kan yìí. واغفر لي وتب علي انك انت التواب الغفور àmọ́ àkà lẹ́yìn jẹ́ pé ọmọ tó gba ọgọ́rùn-ún tó ṣe lọ́ba máa ń para rẹ̀ tó bá wà ní ojú kọ̀ọ̀kan. èyí tí a lọ sí làárọ̀ yìí òun náà ni ẹgbà wa tí a kọ́ àwa Shaddad bùnàwù Shaddad bùnàwù lọ́gbà ẹ̀bọ̀ rẹ̀ wá kọ́lọ̀ kó bá yẹ lọ́sọ̀rọ̀ wọn ni látọ̀dọ̀ ṣe ọlọ́run jẹ́ ọlọ́run tó wọn báyìí ánìyàn kọ́ ọ̀nà wọn ṣe ọlọ́run bá tura yìí pé fẹ́ẹ̀kì ló ti sọ̀rọ̀ fáwọn àìsàkùn ọ̀gá jùlọ nínú pé ìwọ náà balala kò ní yé ọ̀lẹ́sẹ̀ náà sọ̀rọ̀ yìí pé ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ àbọ̀jù lọ́dọ̀ ọlọ́run ìtọ́jú orí borí nínú àwọn àjọ àti ẹ̀sán اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت Imam Bukhari ni wọ́n gba ọ̀dọ́ rẹ̀ wá yẹn pé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ àforíjì tó sì fẹ́ lo àgbo ìpínlẹ̀ pé o ní ọjọ́ gbọ́dọ̀ àforíjì ọ̀gá jùlọ ẹ̀mọ wí gbọ́dọ̀ ìbápa jùlọ wọ́n fẹ́ ká máa wí ní ẹ̀ẹ̀mẹta ní àárọ̀ ní ẹ̀mẹ́ta ní àṣálẹ́ rọ́jò bóòlù tó yọ láàárọ̀ aláǹfààní láti ní ẹ̀mẹ́ta rọ́jò tí òun tó wọ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ká tó wù ní ẹ̀mẹ́ta ọlọ́ọ̀bá máa ń lò sọ́jà àti àkójú ìgbésókè yẹn bá fẹ́ ọlọ́ọ̀bá ṣàkóso ìjọba wa. اللهم أنت ربي اللهم أنت ربي اللهم وني olúwa olówó mi láìlá ilá àlù ẹnì kan kò tọ́ síjọ sùn àbúrò ọlọ́mọba kọ̀lápùtà ni wọlẹ́lẹ́dà mi wàá na àbúrò ẹrú rẹ̀ lèmi náà ti ṣe wàá na àdá àhàdìkà wàwá àdìkà mẹsàgbà ọlọ́run lórí ìlérí rẹ lórí àdéhùn rẹ iná ni mo ti ń ṣe ní mo tó àwọn olùdíje ọlọ́run mo wáṣọ pẹ̀lú rẹ ní ìṣàbùn máa ń sọ náà fún níbi àbúrò ọwọ́ mi. àbúrò lẹ́yìn bìnní ọ̀nàdìkà àlẹ́yìn àná ọlọ́run mo máa lóore mo ṣàfihàn pé ìkẹ́ rẹ ọlọ́run ọba ọ̀bẹ lórí mi wà bú bíláǹdì bákan náà mo ṣàfihàn pé ọlọ́run ọba mo ṣàfihàn ẹ̀ṣẹ̀ mi mo dáàmú pé ẹlẹ́ṣẹ̀ mi ní fàbọ̀ pé ó ní ọlọ́run wá borí ẹ̀ṣẹ̀ mi ní fàhínàwó láàyàwó fẹ́ ògbóló rẹ̀ ìlà áni orúkọ kò sẹ́ni kẹta tó lè borí ẹ̀ṣẹ̀ mi ìkọjá ọ̀pọ̀lọpọ̀lọ. gbólóyìn ó ti mọ yìí lábúrò táwọn àtàkùn ìwọ́n ọ̀dọ́lá fún mi èyí máa ń rí olúmọ́ni ìdúná máa ń sọ̀rọ̀ ìdùnnú amọ̀sẹ̀ǹdẹ́lẹ́sẹ̀ téèyàn ọba ní ìyá máa látàrẹ̀ téèyàn bá tún ní in ayọ̀ atúmọ̀dé yàn sọ̀rọ̀ àti táwọn táwọn oríṣi wa àmọ́ àmọ́ ó gbọ́ nínú àwọn ìkàyà ìrìn ìsọ̀pẹ́ ìsìnkà rẹ̀ máa ń bà wọ́n ní lẹ́yìn ìgbà tí oṣù ọlọ́run tó kó àwọn sàhábà ní àdúrà àtàkùn tó ń yìí àwọn ọmọ ṣẹ̀gbọ́ọ̀nù àṣẹyàfín wọn wá sọkún lọ́dọ̀ ọ̀gá wọn wọ́n sì lè lọ́dọ̀ rẹ̀ pé á ah, wàhálà tó bá wọn o wípé ó ṣọ́rọ̀ gbọ̀ngbọ́n gbọ̀ngbọ́n káwọn ọmọ káwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní àdúrà fún tẹ́lú àgbẹ̀ káwọn bá ṣe lé wọn lórí káwọn bá ṣe tọ́ wọn bí lórí ibú wọn ju ọlọ́run tọ́wọ́ ti ṣàdúrà yẹn báyìí

bọ̀ lẹ́yìn àbáwọn tó wò tó wò gbọ́ nínú àdúgbò ọ̀sán kó o lè ga sí kó o lè pàtàkì àdúrà rẹ̀ ìjọba bẹ̀rẹ̀ kódà kákan alábà afá àbáwọn ọmọ tó àlè àwọn àwọn afá wọn tó yàtọ̀ ẹ̀tọ́ ọlọ́mọ tó yọ ẹ̀bẹ̀rẹ̀ bí ẹ̀mí ló máa jẹ ẹ̀bẹ̀ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلي ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي لا يعود الذنوب إلا أنت ọ̀pọ̀lọpọ̀ ní òmá náà ọlọ́mọdé kátó wá bẹ ọ ẹ̀yìn àtẹ̀jẹ́ pé àwọn àbá náà lè mú ẹ wá tó béèrè àwọn tó tún wá mọ̀ náà ọlọ́run tó wọn bá tó tún mọ́yẹ̀ ìjọ ọmọ ṣe ó ní pé ká má gbà àfojúsùn lórí ara wa ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ bọ́ọ̀lù àríwọ̀ sẹ́gbẹ̀rẹ̀ ó ti parí iṣẹ́ wa ojú ọ̀nà lálẹ́ àdúrà yìí ní wọn máa tó fáwọn ní pé fi ga jama'a bákan náà òní àwọn àfa a wọn á padà bọ̀ sínú àlẹ́ nípa pé ọ̀dà nínú àwọn tó yẹ ká mọ̀ ní a bá tẹ̀ tán tí ṣe ní ẹnu lọ́la lọ́dún mélòó kan sẹ́yìn táwọn àwọn èèyàn ní ìfò kò lè wádìí kíni tí ẹni tọ́nà ọba fi ṣe ara ọ̀nà bọ́ọ̀bà ní sàkíkẹ́ ìfò fi lé wa lẹ́nu oníwèé sì máa ń gbólóhùn àwọn ìmọ̀tò náà ní ọ̀sán láti fún ọmọ sálámù ìyàrá ẹ̀ káàmù ṣiṣẹ́ àti gbẹ́gbẹ́ bó ṣiṣẹ́ bó ṣe ń dáṣe ló fi dà eléyìí òní tó ṣe ọlọ́run ọ̀sán lọ́ba àlùfáà tó kọ́ wa nígbà tá a bá sálámù àwọn afọ wa ni lakọsẹbàtà àni rasulillah sallallahu alayhi wa sallam annahu kana idha sallama min salatihi al-fariida istaghfirullaha salasa àwọn afọ wa ni ẹ̀rí tó fara fún ẹ̀rí tó dúró tọ́ ọwọ́ nínú àwọn tíra ẹ̀sìn Imam Ahmad gbà wá Muslim gbà wá Abu Dawud gbà wá Tirmidhi bákan náà ó wà nínú fún gbogbo àti tíra tó ń pè ní amániyọ wàlẹ́yìnà àtàwọn tíra mi bẹ̀rẹ̀ orí tó máa jẹ́ àná gbà wá náà mo dárí ní ibn Hibban ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ orí ṣáàbì wọn gbà wá. wípé ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ bá àríwá sálà tí wọ́n bá fi sálámà nínú inú ọ̀ràn yẹn. ìjọ tó kọ́ máa ń ṣe ni pé wọ́n sọ pé àtúntà òṣèlú lọ́ha lẹ́ẹ̀mẹ́ta. وشراء مصر ايه أستغفر الله لا يتعلم اللي يجي من وشراء القرآن يجب على من المسلم وقال تبقى دعاء أستغفر الله لا يتعلم وشراء مصر اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام láwọn ọ̀gbọ̀nmí kò ní ju bẹ́ẹ̀ yẹn lọ ẹlòmí ò sì ní ju bá ń lọ lára rẹ̀ ló ti wí ó tó kulẹ̀ pọ̀ nínú ní ìsinmi ìtọ́ ń wúyàtọ̀ sílẹ̀ aláwọn máa ń ta sàlámù wàmí ń ta sàlámù bàbá ara rẹ̀ wá ilẹ̀ ìkàyà ìfúnra ìwà rẹ̀ tẹ́ mọ́ ìkàyà bọ̀ sílẹ̀ àbúrí yẹn àbá nínú ẹ̀rí ìtọ́ka lọ́sọ̀rọ̀ ìṣòro ìṣòro ìṣòro. وكريه فرحمن اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يعني في اليوم وبعد أنت السلام إلى الله العافية ọba sagara ìdá ọba tó ṣe kò sí ìkẹkẹ tí tó lè rọlù kò sí ìkẹkẹ rọlù wà ní ìkàtúntà náà ọ̀dọ̀ rẹ̀. ilà láàfíà tí ó wa àlàáfíà tara ni àti ìmú ẹ̀mí nígbèjọ náà ni ìtọ́jú láìsàn ọ̀pọ̀ tó àwọn náà Igba míì ọlọ́run àtúbà ìrìnà ọlọ́run gbogbo tó ń gbàlagbàra ní ìgbà wàhùn àìlówó lọ́wọ́ gbà ìjẹun ṣe kí ọwọ́ owó jẹun náà ni. bùkátà kan àwọn ẹgbẹ́ rẹ̀ bí ó ti bí àbùkátà yẹn kò yé e. ní oṣù káàrà ìsàlá. àtúntò títà ń lọ́dọ́ máa ń tẹ̀lé ó túmọ̀ sí pé gbogbo ọ̀nà tí ẹ̀ ti máa ń ní àlàáfíà ọ̀dọ́ bá tó máa wá jẹ̀ náà ọ̀dọ́ náà wà ní ìjọba ìṣe àlàó náà ṣe sọ́dá wà ní ìka sọ́dá ọ̀dọ́ rẹ̀ wọ́n náà wà láàáfíà fún wa ọ̀ sàbàárọ̀ yà dàgbẹ̀dẹ̀ láàrin ìkàwọn sàbàárọ̀ á ti tóbi rẹ̀ wọ́n ló mọ̀ bá lọ́jọ́ rẹ̀ yẹ àgbàdo jẹlẹ àlẹ ìkọrọ ọba pàtàkì ọba tó gbẹngẹ ọba àlùjù ọlọ́wọ́ la láàbìlà àbíkà lọ wákàdà ọ̀sẹ́ni kankan tó tọ́ láti máa jọ́ pẹ̀lú ju nǹkan ṣoṣo ọlọ́wọ́ la lọ láàṣọ yìí kálá ọba tó lóore olùwọ́ ọlọ́wọ́ tó lóore fún ọ lọ́wọ́ pé ọlọ́wọ́ bá lórí ìgbé ọba ọlá. tàyé ni àtúntà ìṣẹ́ àmọ́ ọlọ́run wà lórí wọlé oṣù ìṣàmù ọlọ́run lọ́ba tó ń ní ẹyìn tó máa ń gbé ẹyìn fún yẹn ọlọ́run wà lọ́wọ́ ní ya wà ní àkóso iṣẹ́ ilé ìfọ́jú ọba táwọn yìí gbogbo nǹkan ló ní nǹkan tó ń fi ní lórí ẹ̀ kò sí bóyá sọ́nà àbí lábẹ́ sọ́nà tó àbí lábẹ́ rẹ̀ kò sí nǹkan òun tọ́nà òun ní kàkà lé lórí. Allahumma ìyá ọlọ́run láàmà ní á bímọ àtọ̀ yìí. Pọ̀sẹ́ni tó lè kọ̀ pé sọba fẹ́ fún yẹn kọ́ mọ̀jẹ̀ sí yẹn. N ò sí ìdílé sọ̀rọ̀ òṣèlú nígbà yóò ti parí. Èmi ò ṣe bá mú à àwọn tó mọ̀ pé àwọn tó mọ̀ bẹ̀. sẹ́kù wọ́n wọ́n fada rẹ̀ yẹn wọ́n pé ò lè lè agbó kò tó ń tọ̀ nípa nípa wọn nípa yìí ọlọ́run fẹ̀rí ọlọ́run à nínú ò ìwọ̀ fún yẹn tí fẹ́ fún yẹn ànábì ní sọ ọ̀sán rẹ̀ ọ̀sán ibi tí a bá kan ló wú ànábì ní fẹ́ o bóde ṣe ní à nínú ìjọ ọlọ́run bá fẹ́ fún yàn àbí kó fún yàn kẹ́ni kan sọ pé yọ òbí jẹ́ kí kò sí fọ́ fún adáwọ̀ náà láyé yìí àbí nínú sọ́nà wàlẹ́ mọ́ọ̀kìyà nímọ̀ ọ̀nà náà kò sí sí fọ́ fún adáwọ̀ náà ntọ́lọ́ ń bá ní kò ní jẹ́ kí yàn gbogbo ayé òní ló ń lọ́wọ́ ọlọ́run kò ní jẹ́ kí yàn wá rẹ lọ́gbọ́n lẹ́ẹ̀dàgbẹ̀ àmọ́ bá àtẹ̀yìn tẹ́ efe fún ọlọ́wọ́ yà àjọ̀gbọ̀n irú tẹ̀lé ntí ọba fún yẹn gbogbo ayé òde fún yẹn ntọ́ba bẹ́ẹ̀ fún yẹn gbogbo ayé òde gbà lọ́wọ́ yẹn kì í sàfẹ́ bó ti rí gẹ́lẹ́ nìyẹn bó ti rí gẹ́lẹ́ nìyẹn kò sí agbára àbọ̀dọ̀ fẹ́ ọba ti kò ṣe náà nù ṣe ọgbẹ́ tẹ̀yìn ọ̀dà tí àyà máa bẹ̀rẹ̀ gbígbẹ́ fún akùtọ́ba gbọ́ alágbára ni wọn wà láàyè nfẹ̀rù bẹ́ẹ̀ jẹ́ ní kàlùkẹ́ ọlọ́run kò sí bí ọrọ̀ téèyàn ní máa ń sèyàn láǹfààní àbí ipò téèyàn ní gbẹngbẹ́yàn máa ń sèyàn láǹfààní kò sáǹfààní kẹ̀kẹ́ ń bí ọrọ̀ ni àbí gbẹngbẹ́yàn ní kàlùkẹ́ ń ti ń jẹ́ ọrọ̀ àbí ń ti ń jẹ́ ipò ọ̀dọ̀ wọn náà bá ní ti wá. Allahu Akbar èèyàn lè gàǹgà gbogbogbò tó jẹ́ pé ń bẹ lọ́dọ̀ ọlọ́run àti gàǹgà gbogbo ẹ̀ ń gbọ́ méje fún ìṣẹ̀lẹ̀ báyìí kò ní lè èèyàn sì lè má ní ìtumọ̀ kankan kọjá pé táwọn olówó ṣe ń ṣe fáàrí ọlọ́run jẹ́ kọ́ kò sí pé gbẹngbẹ́ kan àbí ọ̀rọ̀ kan ó lè wúlò àfi àbí àbíkẹ́jẹ́ pé ẹ̀ńtọ́lọ́ ń bá rọ̀ lọ́rọ̀ àbí ẹ̀ńtọ́lọ́ ń bá fún ní kò sí. La hawla wala quwwata illa billah ọlọ́run bá lára tó ní kálí kíkọ́ àti pé la hawla kò sí ní ti agbára kan kò sí ní ti ọgbọ́n kan kò sí ní ti ọgbọ́n kankan. wàlá kúwà kò ságbára kankan ìlà gbogbo ọgbẹ́ gbogbo agbára ọlọ́run nìkan ló yẹ. sọ̀rọ̀ ibi tọ́lọ́ ń bá ti dé agbọ́n láti gbọ́n ibi tọ́lọ́ ń bá ti èèyàn ló ti lágbájá yín. ní kó jọ jọ ọgbẹ ni. láàháwùlà kò sí ìkápá kẹkẹ kò ságbára kẹkẹ kò sí ọgbọ́n kẹkẹ wàlà hùwà kò ságbára kẹkẹ ìlà bìlà ọlọ́ọ̀bá nìkan ló lè gbogbo ẹ̀ wàlà na'budu la ilaha illa Allah kò sọ́ba kẹkẹ tó tọ́ láti mọ ọjọ́ tuntun àbí Allah wàlà na'budu ìlà ìyá àwọn òṣèlú máa lọ́sẹ̀ fún kankan àdúwọ́lọ́wọ́. jàmáà kọ̀tọ́ba tọ́tọ́ láti máa ṣe o adéǹgbà ni ìjọ tí kú lọ́rọ̀ pa àdínà àgbàrọ̀ nìkan o kéèyàn máa wá orí kọjá pé wọ́n ń wá síbi kankan lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ìjọ tó ìyàtọ̀ láàrin pé ẹ̀dá kò sí ẹ̀bùn ẹ̀bùn ọlọ́wọ́n bá kápá yẹn ó tún kápá nìyẹn gbọ́dọ̀ àwọn fúnlẹ̀ pé tọ́ba tọ́lọ̀ bá máa máa bẹ̀rẹ̀ gbájú yẹn fún rẹ̀ ẹni yóò lò yẹn lọ́wọ́ lóun lè fà mí lójú. bùkátà yẹn ó lè kápá àti bí àmọ́ lọ́wọ́ jẹ́ yẹn wà lójú ẹ̀ yẹ. lámùnà ọlọ́run ló ní wá lánàá tán. kódà ẹni yóò fọwọ́ fún ẹ̀sìn ìgbè àwọn ọmọ ojú bí rẹ̀ kódà ẹ̀kẹ́ ìkó rẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ní ilé ìfẹ́ ẹ̀mí tó náà wọ́n sọ pé ìgbà máa ṣe fún ìgbà máa ṣe fún ẹ̀mí yẹn fẹ́ kọ́ ọlọ́run ìgbà yóò ṣe fún un gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ là ń. àgbà ìwé ọlọ́run nìkan láà máa dùn wọ̀nà ní àbúrú ìlà ìyá òṣìṣẹ́ ìgbà láà máa dàbò ọlọ́run ọba nìkan. làwọn nírìmà ọlọ́run bá bá ń sọ yìí làwọn nírìmà òun ló ní ìbẹ̀rẹ̀ ọlọ́run bá lójú ìdẹ̀ra lọ́dọ̀ wọlá ó fọ́ọ̀mù ọlá iyì ọlọ́run ló ní wọlá ó sanáwó hasan ọlọ́run bá ló ní ìròyìn àwọn ìròyìn ẹwà ìfàpẹ́lẹ́ ọlọ́run ọba ló ní ẹ̀yìn àmọ́ ìròyìn alágbára onípò alẹ́ yìí. ọlọ́run tó lè gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ ìfọ́rẹ́ wa àwọn àpéjọ àpẹẹlẹ yẹn lónìí la ilaha illallah kò sóba akọ́ta tó tọ́ láti máa jọ́sìn fún àfọlọ́n lókun sí ìnáláwù bíi a fi ẹ̀sìn wa ní àásó fọlọ́n ọba nìkan a fi ẹ̀sìn wa láàásó fọlọ́n ọba nìkan wàlẹ̀ òkàlì àlìkà ìlú kódà kí wọn tèmi kí wọn kó ìlà gbọ́dọ̀ lè kálá lọ sí gbogbo olùdíje ayé wa gbọ́dọ̀ lè kálá lọ sí bílẹ̀ bá má àní dáko kankan balada kọ allah alhamdulillah alladhi ahyana ba'da ma matana wẹlẹ a ọlọ́run dúpẹ́ o tó tó sọ mí dára ẹ lẹ́yìn àkókò kóra pé fàmílẹ àná àní dáko sẹbù àní dáko ya àní dáko bàtálá tí wọn kọ àpẹẹrẹ yìí. a dákọ̀ ẹni kankan màláìka ka ló jẹ́ àtúntà ní jẹ̀mọ́ Allah tó náà ládùúgbò. kájẹ́ bí tu àwọn kèbèrè ń pọ̀ àwọn tó ti bá àwọn bá bọ̀ fún ọ̀wọ́ dákọ̀ ẹni kan. ọ̀yà ni kódà mẹ́fà ń lè yà wọ́n nígbà wọ́n àwọn ìfẹ́ ìlọ yẹn mú wọn gbà kó tuntun lọ náà kó kó gbé wọn láwọn àgbẹ̀ wọn lọ ká yà nìkan àti ìwé ṣùgbọ́n kó wọ́n jáde jẹ náà ọlọ́run nìkan ló sọ sí ànábì máa ń sọ báyìí nígbà tó bá tó ti kéde nígbà tó bá padà mọ́ eléyìí ìlànà táwa náà máa ń pè é bó tẹ̀lé pé ìtọ́jà ìwé pé kálukú ní òmùlẹ̀ ìjẹ́ bàbá tó kálukú aláàṣẹ́jà eléyìí ni ìtàn ẹni mọ̀ ní sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ọ̀sọ́dá bá dáa bẹ̀rẹ̀ sí nígbà tó bá sára mọ̀ nínú àwọn àpò àwa ni lẹ́yìn yẹn ó sọ náà wà sọ pé subhanallah sàlá àtàwọn sàlẹ̀ àti yóò nígbà mẹ́tàlélọ́gbọ̀n subhanallah subhanallah والحمد لله ثلاثا وثلاثين يمنع جامعة للغة بكى نام يقضي والله أكبر يوم ينام يبقى ميتا لله من يبقى موسى بعد يوعى من كان لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير nínú tirẹ̀ nàmbà hundred lóṣù ọgọ́rùn subhanallah thirty-three alhamdulillah thirty-three allahu akbar thirty-three لا إله إلا الله له لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأكبر ọdọ wa ni wàá yà mí ìṣòro tó fẹ́ aláàbá tàbí pọ̀ òwe tó ń rẹ̀ gbogbo ẹ̀ náà ni ẹ̀rí wà fún. lẹ́yìn náà oṣù ọlọ́wọ́ wa ka ayé ìkòsí sáfàlú ọdún bá jẹ́ àwọn àtọ̀lá yóò ká yẹn lè tẹ lẹ́yìn náà yóò bá kó lu ọmọ ọmọ ahadi mẹ́ta ayé tó bẹ̀rẹ̀ yọ kó lu ọmọ ọmọ ahadi mẹ́ta kó lu àwọn olùdókòwò padà mẹ́ta kó lu àwọn olùdókòwò náà mẹ́ta ní àwùjọ àti ìṣáyà àmì àkàtà àtúbà àti mọ́mọ́yé ló ti kàmí ayáfi kóso kó lu ọmọ ọmọ mẹ́ta padà mẹ́ta náà mẹ́ta lẹ́yìn àtúbà àti lẹ́yìn mọ́mọ́yé àmọ́ wọn yóò kú tó bá parí gbogbo àwọn àbíkárì ìdàkọ́kọ́ ká ìlú lọ́kàtà ayélujára ìṣẹ́ ìyọkan kójú ọ̀gbọ́n òkè ìyọkan kòlù àwọn olùdókòwò bálàkù ẹ̀yọkan kòlù àwọn olùdókòwò náà ẹ̀yọkan èmi ní gbogbo àásùnì àti ìṣá ìṣẹ́ àìlá àlàǹtàyè àti ìṣá ẹ̀yọkan yọkan. eléyìí olùdókòwò náà wà ní ìjọba tó máa ń sábà bẹ̀rẹ̀ àwọn àbíkárì bákan náà wọ́n ní ní àtúbà àti ní mọ́gírìbù ó ṣe ọlọ́run bá tó máa ń wí gbóló yìí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir ní ẹ̀mẹ́wàá ní ẹ̀yìn àtúbà àti ẹ̀yìn mọ́gírìbù ó tó máa ń wí àwọn ọmọ náà ní ẹ̀mẹ́wàá. ẹ wá yáwó báyìí tó bá jẹ́ pé ìmáàmù ti kẹ̀rù fáwọn jàmáà tí mo bá ti sálámà ìmáàmù jamaa yíjú fáwọn jàmáà tó ní oṣù ọlọ́ọ̀gbà ni ètò tó dáa tó máa lẹ́bi ní ọkọ̀ yìí náà ní ara tí mo bá ti وإن كان إماما انصرف إلى الناس وقابلهم بوجهه بعد انتصار الثلاثة وبعد قوله اللهم أنت السلام أما أبكي ما ملوك ربي أستغفر الله أستغفر أستغفر أتين كنت ممت أتين قلت اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام قل لبينا ليبين قوة الإنسان láti máa parí àdìkáàrò ńkú lọ tóbi máa yá àti bí àdìkáàrí المذكورة كما دل على ذلك أحاديث كثيرة عن النبي صلى الله عليه وسلم منها واللي تعطي أي من يري إني أكمل لا نور رسول الله صلى الله عليه وسلم لا رأي حديث يا وعائشة يا وعائشة صلى الله عليه وسلم يا وعائشة ọsọ wípé lára ẹ̀rí ni tí ọ wà nínú lórí ẹ̀rí ìpàdé àdúgbò tó ti wọ́n kó lọ bá rí àdúrà sọ́nà tó wọlé ìpàdé pàmì lọ. Akọ́lá tó gbogbo àwọn ìrìnàjò náà kà fún mi sọ́nà ìbọn mi. Bẹ́ẹ̀ni ìjọba tí mo san tí ò bá ṣe é, irun tó kí yẹn ó ti gbà. Àmọ́ gbogbo tá a ti lẹ́yìn ẹ̀ yẹn, ìtọ́jú fájọ eléyìí òun àwọn àfikàrò tó sọ̀rọ̀ ọmọ wọn sí lẹ́yìn ìgbà tó bá padà mọ láti má dára wọn lágbára ní sábà wọn àti ẹjọ́ tó bá di àbí Ọlọ́run tó tẹ̀lé wọn ní ìyọnu lọ wọn gbé mẹ́jọ á ti kọ lọ àbọ tó bí bó sọ̀rọ̀ bá ti máa ń tó ra wọn tó máa ń sábà rẹ àwọn àfikàrò tó máa ń ṣe láfùbà tó láàárọ̀ àti láṣàlẹ̀ kẹbọlọ ṣe àfikà náà wọn àtọlọsọ bókọ̀rọ̀ sáyẹn ní àtẹ̀lẹ́súnmọ́ wà á sún ìlà àti ní àṣálẹ́ òtútù àti kóòrò tó yọ àná ti bákan tó ti kóòrò tó wọ̀ bó ṣe lọ́ba tó wà máa ń tó àwọn àmọ́ tó rọ̀ báyìí insha allah rahman nǹkan ìfowó ìgbàgbéyà nẹ́sẹ̀lẹ́ àdáadáa nígbà tó lọ́ba tó ń kẹ́lẹ́ ìmọ̀ tó jọmọdé àtẹ̀síwájú ìlú abala rẹ̀ àkójọ ìgbàgbọ́ ìsìnàrò náà àtẹ̀síwájú ìlú wọ́dà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين